sísìn tẹ̀lé ta nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹnikẹ́ni tí ọlọ́run fún ń bẹ nítorí ọlọ́run lè ní kéèyàn náà kọ́kọ́ sí rẹ̀ nínú àìkò sì súnmẹ́ni kò ní jẹ́ ká máa ìṣe ẹni tó bá súnmẹ́ni rí ọmọ ti ń ṣe àti ti ń hù níwà táà fi ń pè lẹ́ni rí wọn náà gbìyànjú láti rí pọ́ùn sìn jẹ ọ̀ńkọ́sì rẹ̀. eléyìí yàtọ̀ sẹ́ni tí bá ń gbìyànjú láti bẹ àwọn ẹni bó àwọn ẹni òfò àwọn ẹni rádaràdá wò òsì tàbí ṣùgbọ́n àwọn náà kóràn nínú ìwà pálapàla tí máa ń bẹ lọ́dọ̀ wọn. ìrẹ́ ìlànà ìbọn Muhammad sallallahu alaihi wasallam fi fi àpèjúwe kan lélẹ̀ nípa alábàárìn rere àti alábàárìn ibú ó ní alábàárìn tó dáa àpèjúwe rẹ̀ dàbí tẹni tí ó gbé lọ́fíńdà lọ́wọ́ ni ẹni tó gbé lọ́fíńdà lọ́wọ́ ó lè tà fún wa nínú lọ́fíńdà yìí ó sì lè má tà fún wa kó bọ̀ wa nínú lọ́fíńdà yìí ó sì lè má tà kó má bọ̀ wa ṣùgbọ́n káwọn gbóòórùn lọ́fíńdà tó rùn tí ń rùn ọrùn tó dùn lọ́wọ́ rẹ̀. á pé èkíní kejì kẹta yẹn òsì kan tó burú ń bẹ ọtà wa ó fún wa nínú àwọn bá agbóòrùn kan da lọdọ rẹ ni bẹ́ẹ̀ lọrọ rere rí o alábàárin rẹ̀ nínú ó ṣe é pé ìwọ náà orí mú wa rẹ àbí kọ́ kọ́ bí èèyàn ti ṣe ń hùwà rí àbí kó tiẹ̀ jẹ́ pé ọ lápá lára rẹ látàrí nítorí tí ń ṣe. torí ẹni tí wọ́n bá sọ nípa ẹni tí wọ́n ń bá rìn iná ni wọ́n padà sọ nípa àwọn náà tó ń bá rìn lọ́jọ́ kan. torí àwọn sọ pé kò lè dọ́gba ẹni tí ń bẹ́ ni rérìn àti ẹni tí ń bẹ́ ni bórìn. tí ajá tó bá bá àgùntàn rìn ní ìgbà tó pẹ́ kò ní yàrá lẹ́nu pé ajá tí ò sínú àdámọ́ rẹ̀ pípọ́ máa jẹ koríko yóò padà jẹ koríko lọ́jọ́ kan. gẹ́gẹ́ bí o ti ṣe jẹ́ ike tó bá fi ajá náà. làgùtàn náà bá dún ní máa kọ́ máa bá rìn àgùtàn tí ò sínú àdámà rẹ̀ pé kó jẹran kò sí tàbí ṣùgbọ́n tó bá jọ́ kan àgùtàn padà máa dẹ́ran jíjẹ o òun náà máa pé egun láyọ̀ máa pẹ́tìlá náà sọ pé ẹni tó bá bá ẹlẹ́dẹ̀rìn lọ́jẹ̀gbẹ̀. àpèjúwe tọ̀rẹ́ burúkú alábàárìn burúkú anabi sallallahu alaihi wasallam ni àpèjúwe rẹ̀ dàbí alágbẹ̀dẹ ni tí ń fi ọ̀wẹ̀rì wọ́n ní alágbẹ̀dẹ yìí nínú kó fi nájọ yàn torí pé náà ní ń fì ọ̀wẹ̀rì ní ń fì iná ń jó nítòsí ọ̀dọ̀ rẹ̀. tí ọba fi iná jó yàn níná gidi ẹ̀ta náà ó jó yàn òfin iná gidi jó yàn ẹ̀ta náà ó jó yàn èyí ó gbóòórùn burúkú lọ́dọ̀ rẹ̀ ẹnìkan ò ní kú lágbẹ̀dẹ káwọn mú pé a ah, abébíjá ń ló ti ń bọ̀ ni torí pé ti yọ ẹ ti gbóòórùn náà lára rẹ̀ iná àwọn a sì máa rùn yàtọ̀. anábì ní àpèjúwe ọ̀rẹ́ burúkú alábàárìn burúkú nù. ó sì kéré bí yẹn bá ń bá ẹni bórìn yóò padà kó ìwà abúrẹ́ yẹn ìwà abúrẹ́ sì máa tètè ràn ju bí ìwà rẹ̀ ti ṣe ràn lọ. torí ẹ̀ ọ̀dà ká máa ṣàbẹ̀wò àwọn ẹni rẹ̀ tába sì bẹ̀ wọ́n wò ká bẹ̀ wọ́n wò nítorí tọlọ́ torí kí wọ́n jọ ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam láti má fojú sùn kankan látàrí pa bẹ̀ wọ́n wò bí ìbá ṣe pọ́ ọmọ ìyá mi tá a jọ jẹ́ mùsùlùmí mo bẹ̀ wò nítorí tọlọ́ lẹ́yìn náà nítorí ìfẹ́ tí mo ní sí nítorí tọlọ́ èèyàn gbalada ńlá lọ́dọ̀ lọ kámẹ́jẹ káníyàn yìí kọ́ bọ́mọ alọ́wọ́ ní gbogbo ìgbà tá à ń bá ń ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam torí kí ládá ńlá tí máa jẹ́ tẹni tó bá ṣe àbẹ̀wò ọmọ ìyá rẹ̀ kọ́mọ̀bàjẹ́ ipá pàdánù rẹ̀ wọ́n ní ká tún máa bá àwọn ẹni rí ká máa bá wọn rìn nǹkan ńlá ni nítorí pé téèyàn bá ń bá ẹni rí rìn yóò padà ṣe sóore fún yàn náà lọ́jọ́ kan ó lè jẹ́ pé wà àti wà àti wà àtẹnìkan lẹ́jọ́ ń wà nǹkankan lẹ́jọ́ ń dù ẹnìkan ló sì fi lé lọ́wọ́ wọ́n ń pè yín wọlé lọ́kọ̀ọ̀kan láti fọ̀rọ̀ wá yín lẹ́nu wò wọ́n ní ta lẹ́ni tí a lè ṣèwádìí rẹ lọ́dọ̀ rẹ̀ tọ́mọ dáadáa délédélé onílágbájá ni bó ló ti ṣe mọ́ sí à wọ́n máa wà pẹ̀lú wọn gbogbo gbà wọ́n máa bá wọn jókòó níbi tí wọ́n ti máa najú ó lè jẹ́ torí eléyìí tí wọ́n wádìí tí wọ́n rí pódòdó lọ sọ irú ẹni eré tó ń bá jókòó nì wọ́n sọ pé ìwọ làwọn mú. ẹtí sì ń bá ọ̀daràn paraku èèyàn tẹ́kùn lòún bá jókòó òun náà padà ṣèṣe ogún fún jọ́ka. ó lè ti wọ́n lè ti fọ̀rọ̀ wá lẹ́nu wò tẹ́kùn ní kó máa lọ. wọ́n á ní ah, arákùnrin gbárí púpọ̀ ah, bá pa bá múru rẹ̀ á lè sẹ́yìn yọ lọ síwájú ẹnìkan bá ní bẹ́ẹ̀ ni yọ lọ síwájú ṣùgbọ́n ẹtú rò ń dà kejì ó lè kó fà sẹ́yìn báyìí kí ló dé eléyìí àwọn bàbá ọ̀daràn tó wà ń lù àwọn bàbá olórí ibù àwọn ní ọ̀rẹ́ rẹ̀ wọ́n tó máa jókòó wọ́n sì fẹ́ mú tọ́ rẹ̀ bá dé ìrọ̀lẹ́ ọ̀pàdé mi bí báyìí so wọ́n bá fara sí ko wọ́n sì rí ọ̀ránṣẹ́ ẹgbẹ́ nu àárín àwọn ọ̀daràn tá a wí lọ́nu láàrin wọn. wọ́n bá di kan fagilé ntọ́ntọ́rọ látàrí ká lọ́n bá sí. ìrẹ̀ já kí ìsara jàmá ẹni rí àwọn lọ́yẹ ká máa bẹ̀ wò tó bá wọlé ẹni rí tó bá jáde ń bẹ̀ ọ̀wé eléyìí tẹ́lómi bá rí ọ wọ́n ti kọ́ ọ fún ẹni rí tó bá wọlé ọ̀daràn tó bá jáde ń bẹ̀ ọ̀wé eléyìí tẹ́lómi bá fi rí ọ ní ah, nǹkan kan náà jọ lòun àti ọkùnrin yá bá jọ ti máa ní tí ra wọn wọn torí ká sì máa bá àwọn ẹni rẹ jókòó ká mú wọn ká sì wọn eléyìí nínú tánàbí wa Sọlọ fi wa ní sì ń bẹ ká mójútó ká máa fi ṣe wà hù torí ká lè bá a sóríire wọ́n tún ní ká nífẹ̀ẹ́ wọn bẹ́ẹ̀ni tọ́ba nífẹ̀ẹ́ ni rí ọdájú pọ̀ dáràn lónìí èèyàn nífẹ̀ẹ́ ni rí okòrìíra ẹni rí látòjúwe nínú tí sọ ní dẹni rí ni kéèyàn máa ṣe tọ́lọ̀ kéèyàn máa ṣe sọ̀lẹ́ wọ́n á sọ pé òun fẹ́ràn gbogbo ẹni tí bá ti ń sẹ́sì liberal men ńlọ́nfẹ́ ọdájú wípé ìwọ gan ọ̀dà ọ̀daràn paraku ẹni bá sì rí yẹn rí lẹ̀ tí ò mú lálábàárìn ó rí yẹn rí lẹ̀ kò mú lọ́rẹ̀ ó rí yẹn rí lẹ̀ kọ̀ọ̀ká ẹni tó ń lè máa lọ́ọ́ bẹ̀ wò. yọ padà hàn dájú sáká pé lè ti jìnnà sẹ́sìn púpọ̀ nítorí kóró ẹyẹlẹyẹ wọ́tọ̀ ẹni tí ọ̀ràn ti pọ́lọ̀ ti ẹ̀pá wá láṣẹ ká sí òun lọ́nà rárá lọ bá tọ́ọ̀mù abárìn tó náà ní padà sọ́dọ̀ tó ọlọ́njọ́ kan. pẹ̀lú ìjẹba àwọn wọn ní ká tún tọrọ lọ́dọ̀ ẹni rẹ kọ́bẹ̀ wá o bẹ́ẹ̀ ni làwọn lábáwá sẹ́ni rè kan bá bẹ̀ wọ́n wò ẹni tí ń tẹ̀lé tọ́lọ́ ní tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam ẹ̀rí tí ìdùnnú tí ó ti bu gbogbo ọpọlọ wọn tí wọ́n ti máa sọ pé zaratna al-baraka ìbùkún ìbùkún bẹ̀ á wò lónìí nítorí pé àti ẹ̀ lérò pàwọ́ akúrú adúrú yín kẹ́ ẹ jẹ́ ló kọ lókè ẹ sì bẹ̀ wá wò kì í ṣe torí nǹkan kan àfi nítorí pé ẹ nífẹ̀ẹ́ wa ń torọ ọlọ. kátó tọrọ lọ́dọ̀ kí wọ́n ṣàdúrà wọ́n ṣàdúrà fún wa bàbá ẹ bá mi tọrọ lọ́dọ̀ lọ́wọ́ àwọn adáwọlé mi kọlọ́njọ́ yọrí sí rere àwọn àfojúsùn mi kọlọ́mọjọ kọjá sí pàbó masha allah la quwwata orí ńlá ni orí ńlá ni yàtọ̀ sẹ́ni tó lọ sọ́dọ̀ babaláwo tó ní kókò ń ṣáájú kọ́ mẹ́gbàgbé òun a ò ti já kòtò nítorí pé tọ́lọ̀ ń bá fi lè jẹ́ pé ọba fi lè tìyàn lọ sí ìdí orí ibú báwọn tí ẹ bá tí ẹ bá ọlọ́run kọ́ dákun kọ́ ṣàánú wa kọ́lọ́ ẹlẹ́dàá wa wọ́n má jẹ́ kí a fi ọwọ́ ara wa ká fi dára wa ń sẹ́nu. bákan náà àwọn ààyè tọ́lọ́lá kábẹ́ wò bíi Mẹ́kà bíi Al-Madina Baitul Maqdis tó àwọn ààyè yìí àwọn ààyè tọ́lọ́lá ni jọ́ pé kò sí ìyapa láàrin àwọn mùsùlùmí kọ́dà tó fi dórí káàfìrí nípa Baitul àwọn Nasara àti Yahudi àwọn náà gbà pé àyè tọ́ga tọ́lọ́lá òun náà ni kábẹ́ maka kábẹ́ madina kábẹ́ bẹ́tùl makdis sí lọ́wà àwọn kẹfìrí gbàgbà pé bẹ́tùl makdis àyè tọ́ga ni bó tilẹ̀ sẹ́ pé àwọn kẹfìrí àwọn ọ̀bá wa gbà pé maka àyè tọ́ga ni wọn ò sì bá wa gbà pẹ̀lú pé madina kọ́ àyè tọ́ga ni kí wọ́n á ní yàmùyàmù wọn lè ṣe fún rélùwé islam قلنا إلى دعواني وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا النبي موسى عليه السلام الله نبي النبي محمد صلى الله عليه وسلم روى الأمر التي نكبع النبي موسى عليه السلام تصفوا ما دارت وانجلا بكي ميو la àrọ̀rọ̀ èmi wọn ò ní yẹ wọn ò ní gbò lẹ́ni tó ń lọ tó ń já òru mọ́sàn-án nínú rìn tọ́sàn-án ń jápọ̀ mọ́ru lọ́dọ̀ rẹ̀ nínú ká máa lọ títí hatta abúlóga majma al-bahrain ní dúró títí tí wọ́n fi débi tí òkun méjì ńlá yẹn ti pàdé. ìní dúró táàfì débi tó kùn ńlá méjì ti pàdé àwọn àmúdé àṣọkọ bá ẹnitọ́ bá mú wa márìn débi tó kùn méjì náà ti pàdé ajẹ́rọ́ àmà máa bá a lọ ní lọ́lọ́gbọ̀nrangada gbogbo ìgbà yòówù ọba lè gbà wá àní dúró á lọ ni. anabi musa aleyhi salam. ọsọ ọ̀rọ̀ yìí láti tẹ̀ láṣẹ Ọlọ́run nítorí pé anabi Musa ó ṣe àṣìṣe Ọlọ́run lẹ́dàá fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ àṣìṣe tànàbì Musa ṣe Ọlọ́run tànàbì Musa ń wò pé ní gbogbo ayé lónìí tá a lẹni náà tó ní màtó ń lọ ní màtó gbogbo ẹ̀dá tó lọ́ọ́ lọ lónìí. a sì mọ̀ pé ànábì ọlọ́run ló ọlọ́run ọba ń kọ́ ní ìmà eléyìí tó ṣe wípé kò lè yé púpọ̀ nínú àwọn tó wà láyé ṣùgbọ́n ìgbà tó fẹnu kọ ọlọ́run ọba fẹ́ bá wí ó lóun ló ní mọ̀jù láyé lónìí. ó ti wá gbàgbé wípé ní sí wa lọ́ hàn sí wa sí gbogbo nǹkan àti láyè káyè àti ní gbogbo ògbà bí lo lọ bá ní èyí tí wọ́n mà lọ́ mà ọ̀mọ́ nítẹ́lómìn mà bọ́lá lọ bá ní ọlọ́wọ́ nínú ọlá lọ èyí tó ṣe pé kò ní ti ọlọ́wọ́ láéláé táwọn ẹlòmíì ti ní ìwà gba tí wọ́n sọ pé wọ́n lọ mọ̀ jù láyé lónìí. pé ti sọ wọ́n lè ali. wa gbogbo bó tilẹ̀ kó ní ìmọ̀ kó ní bá ẹlòmíì tún ní bẹ́ẹ̀ náà ni gbogbo bó tilẹ̀ wù kọ́ lọ́lá tó ọba kan gbogbo bó tilẹ̀ wù kó nípò tó ó tún máa bá pọ̀ àwọn kan nípò jù ọ́ lọ gbogbo bó tilẹ̀ wù kó ọjọ́ abẹnú gan nínú ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn ọmọ èèyàn ń gbélé ayé ṣe lónìí wàá rí pé nìkan tún jẹ abẹnú gan jù ọ́ lọ. rẹ̀ ló ṣe jẹ́ pé kò sínú làákàyè kí ẹ máa ṣe fáàrí kọ́ máa ṣe fùkẹ́ gbọ́n ló ń mọ̀jù tàlẹ́ńtọ́ mọ̀ tó a kò sí nínú ẹ̀kọ́ tó wúlò òsínú ẹ̀kọ́ tó dára nítorí kí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ṣe ìdẹ̀ra fẹ́rú kàkẹ́rú ó dúpẹ́ lórí ìdẹ̀ra tọ́lọ́run ọba ṣe fún kó lè túbà gbà ọ̀pọ̀ èyí tó pọ̀ ju èyí tó ti rí lọ ní ìsìn ẹ̀rú á máa gbìyànjú láti sọ yìí pé gbogbo ntí à ń sọ yìí pé ọlọ́run ọba fún wa ti wà lọ́pọ̀ ju tẹlòmíì lọ. nítorí ànábì musa nù ọlọ́run afẹ́ fi yé e pé níta ọmọ ó kéré o níta ọmọ pọ̀ o àwọn tó mọ̀ ju ọlọ́ọ̀bẹ láyé o kìí ṣe wọ́n lọ́ọ́ mọ̀ ju gbogbo èèyàn lọ o tọ́ báyìí ni anabi musa aleyhi salam ọlọ́run nípa máa lọ sí majma al-bahrain ibi táwọn òkun méjì ti pàdé yọ bẹ̀rù àkànbẹ̀ tó ṣe é pé afúnímà. afunima gbàtọ́ bá bá pàdé ńbẹ kó o ṣe sùúrù ọba fi mọ̀ ntí ọba fi yí ọ ntí ọba kọ ẹ̀kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ kó ti mà tẹ́ ẹ lé bá a mọ̀ pé ọlọ́run nìkan ló mà àwọn ma ntí ó fi ma àwọn ẹ̀dá rẹ̀ nítorí òwúlò fún kálukú àmọ́ pé nìkan wà ní gbogbo òmàṣẹ́ kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ wa kullu man yadda'i fil ilmi ma'rifatan arafta shay'an wa ghabat anka ashya'u. ẹ sọ fún fọlùfọlù jájánu ike èmi nímà èmi nímà fún pé arafta shay'an nǹkan ọ̀kan lọ́ọ̀mà àìmọye ń tọ́lọ̀ àmọ́ ń pa rẹ̀ bẹ́ẹ̀ ni olóòdo ni wá bọ́lọ̀ ti ṣe dọ́mi ìyanu tọ́ba mọ́ mọ́mọ́mọ́ àwọn ọmọ débi kan ni nígbà ọba ti débi tọ́ ọmọdé kásẹ̀tì dá ẹ̀rọ àti tún máa kọ́ mà sí bí tọ́ bá tún kọ́ mà sí làìmọ̀kan rẹ̀ ti máa dínkù ọmọ gbanù díẹ̀díẹ̀ títí tó fi dìpọ̀ òkú ni àmì kọ́ wá sọ pé wọ́n anabi musa bó ti ṣe lọ́lá tó tọ́lọ̀ ń ṣe láàbì rẹ̀ anabi tọ́gàjù nínú àwọn anabi ọmọ israẹli anabi musa aleyhi salam ọkọ gbólóhùn yìí wípé èmi má mà jù tánàbì musa sọ ọlọ́run àníkọ́ máa lọ yóò dúró wà kan níbi tó kún méjì ti pàdé ó ti sùúrù pẹ̀lú rẹ̀ kọ́kọ́ anabi musa ti ọmọkùnrin rẹ̀ wọ́n ń lọ wọ́n ń lọ wọ́n ń lọ wọ́n wá débi tí wọ́n ti fẹ́ jẹun anabi musa ni atina gada ana laqad laqina fi safarina hada nasaba báwa gbóúnjẹ wa oúnjẹ ọ̀sán wa lọ́wọ́ wa a ti ṣe wàhálà pọ̀ lórí ìrìnàjò yìí títàn tí ọmọ ọ̀dọ́ dà ó ní wa anabi musa alayhi salam tẹ́ ẹ rántí nígbà tá a ló ń bì kan ẹja tá a fẹ́ fi sójú èmi ti gbàgbé rẹ o fa inni nasitu al-hut wa ansanihu illa ash-shaytana an ṣètò ló mú mi gbàgbé rẹ tá a máa lóúnjẹ méjì o oúnjẹ tá a nínú ṣètò ti mú mi gbàgbé anabi musa alayhi salam kàkàkọ́ fàbínú yọ fàbínú yọ kàkàkọ́ barajẹ́ kò barajẹ́ anabi musa ni tá à ń wá ganu àyè ibi tó máa ń fẹ́ ká lọ táàtì bẹ́rù rẹ̀ pàdé nu nígbà wọn ò débi wọn fẹ́ já wọn ò fẹ́ já ẹja ti rìn lódò padà sọfẹ́ ṣe wá bá olú ọlọ́run ọba kan bẹ́ẹ̀ tọ́lọ́ ọba fún ní mà ó tún fún ní ọgbọ́n tó dópin. wọ́n wá fi yé wípé yóò máa tẹ̀lé bàbá yìí yóò sì kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ alẹ́lùmọ́sá wọn bí pé hal àtẹ̀bíhùkà tẹ́ yọ̀ǹda fún mi kí n máa tẹ̀lé yín. lórí pé sẹ́ẹ̀ fi màmí apá kan nínú tọ́lọ̀ fi mà yín wọ́n fẹ́ kọ́ kí ó lọ́dọ̀ yín àbẹ́ rí nǹkan mẹ́ ọmọ tó fẹ́ kọ́ kí ó òun náà ni wọ́n wà lé kí ó wọ́n sọ pé mo fẹ́ kí ó wọ́n á ní kọ́ gba fọ́ọ̀mù láyé sínú ó túmọ̀ sí pé o ti fara rẹ kalẹ̀ pọ̀ fẹ́ kí ó ọ̀hán ní kọ́ débi kan kó tú lẹ̀ torí wọ́n lọ fara rẹ kalẹ̀ pọ̀ fẹ́ kọ́ kí ó báyìí la Nabi Musa alayhi salam wọ́n sọ pé hal attabi'uka ala an tu'allimani mimma 'ullimta rushda sẹ́kìn tẹ̀lé yín kẹ́ ẹ lè bá a fi mà mí apá kan nínú mànà eléyìí tọ́lọ̀ ti fi mà yín. Ah, ẹ̀rọ ọlọ́run wọn pè ní Khidr kìí sí ànábì ọlọ́run. oníwà ń sọ fún ànábì Musa alayhi salam ẹ ò ní lè ṣe sùúrù pẹ̀lú mi o anabi musa ní sùúrù à èyí ṣe sùúrù sàǹsà wọn á fi yá anabi musa pé báwo ló ṣe ṣe sùúrù lórí àwọn nǹkan tí bá ń ṣẹlẹ̀ tí wọ́n ń wò pé kìí ṣe bẹ́ẹ̀ lọ́yẹ kó ṣẹlẹ̀ báwo ló ṣe ṣe sùúrù tó ṣẹnu rẹ̀ ń dédé síbi tó ní máa bí mí léèrè ṣáájú kó tó di pé mi ni mo dì í dìpẹ́ ọjọ́ kò tí mo wá ń ṣàlàyé gbogbo ń dò yí ọ̀n ah anabi musa alayhi salaam ni tó bá lè ṣe sùúrù fún mi ebi sùúrù náà lẹ́ni nílẹ̀ ṣe tó bá lè ṣe sùúrù fún mi tí mo tẹ̀lé yín ẹ̀yin náà bá mi lọ sùúrù. wọ́n lọ wọ́n lọ pẹ̀lú anabi musa alayhi wọ́n wọ kọjú omi kódòr ọba yọ àti lọ́ba yọ wàhálà kan lára ọkọ̀ ọpọ́n a aláìmọ̀sá ike kí ló dé tó sá ọkọ̀ ojú omi láti bàbá tó ti láwọn ṣe sùúrù ni ọ ẹ sì sọ pé ìlẹ̀ nímọ̀dù ní gbogbo ayé nígbà kí ló dé àwọn ayọ̀ wàhálà kó lára ọkọ̀ ojú omi lè tó gbèrè pa ẹ̀lẹ́hà ọ̀n fẹ́ káwa táwa náà kọjá ní ọ́tẹ́ẹ̀lì ni anabi musa ah Khidr alayhi salam wọ́n sọ fún anabi musa alayhi salam ṣe ah ẹ̀ àti sọ fún ọ wọ́n ò ní lè ṣe sùúrù wọ́n ò ní lè ṣe sùúrù ọ̀dà báwo ká ṣe bẹ̀rẹ̀ ni ẹ ṣe sùúrù fún mi ẹ̀ náà lẹ́ni ní lè ṣe sùúrù ẹ ṣe sùúrù fún mi ẹ jẹ́ àtẹ̀síwájú wọ́n tún lọ wọ́n bá bá ọ̀dọ́ǹde polóró ọmọ rondo kan wọ́n bá sódòrò bá gbé e lọ́ba pa ẹ́ kọ́lá ọ̀kọ́tẹ́lẹ́sẹ̀ lọ́sẹ̀ǹsẹ̀kì yẹ́tẹ̀lẹ̀ ọ̀rẹ́rì náà ọ̀pá ẹ̀mí ẹ̀mí ẹ̀mí kọ́kọ́ lẹ́sẹ̀ lọ́rùn láì jẹ́ pé náà dára pààyàn àbà bàbá sì wẹ́lá lè ṣe sùúrù ẹ̀wọ́n náà eléyìí kú má sódòrò wa ni. n ti sọ fún ọ pé òní lè ṣe sùúrù wọn á ní ọdọ àti ọwọ ní ìsìnkú pé ẹ mo bá tún bí ọ léèrè nípa nǹkan kan eléyìí ajẹ́ pé a ti tàtà pínṣẹ̀ tá a ti pín yàrá sì wọ́n tún lọ wọ́n á dé ní kan ìsọ́pọ̀ àmọ́ ahọ́lẹ̀ ha wọ́n tọrọ lọ́dọ̀ aráàlú ike fún wa lóúnjẹ kájẹ pọpọ. ẹgbà alálejò rẹ ọlọmọdé ọlọmọdé àlégbàlejò gbàtí wọn wá wọ síbìkan nílé àlàpà fẹsẹ tí àlàpà kan fẹ́ wónù lára lẹwọn àwọn méjèèjì bá bẹ wò nílùú tí wọn ò ti fún wọn lóúnjẹ ìlú tí wọn ti kọ̀ láti gbà wọn lálejò wọn á bẹ wò wọn bá gbé ògiri tó ti dà lápá wọn bá nàró ẹ̀ torí kílé ọmọ bá wọn lọ́wọ́ sọ fún anabi musa musa aleyhi salam wá sọ fún pé tó bá wù ọ́ wá gbowó ọ̀yà lórí iṣẹ́ yìí àwọn tá a ṣiṣẹ́ fún tó yẹ pé àwọn òun ò tiẹ̀ sí wá lálejò àtúntò ọlọ́njẹ wọn tún láwọn èlé fún wa ẹ̀rọ tí a forí pamọ́ sílé wọn tún ní kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ àwọn bá wọn kọ́lé láì gbọ́ iṣẹ́ ah, Khidr aleyhi salam ó ní eléyìí níbi tá a ti pín yà ó tí mo ti sọ fún ọ pé má bí mi léèrè kankan mọ́ àmọ́ kí n wá sọ fún ọ Allah olùkọ́ gbogbo èèyàn wá dẹni tó ń kọ́ báyìí ó túmọ̀ sí pé téèyàn bá ti mọ ara rẹ̀ tí ọgbọ́n rẹ̀ tó bá gorí àràbà tó bá gorí òru ọ̀padà rí pọ́ jábọ́ lẹ́yìn kùlẹ̀ àgọ́ ni torí ẹ̀ tí gbéraga bá ti pọ̀ jù ọ̀padà pán gbogbo fúlẹ́ńgẹ́ fúlẹ́ńgẹ́ furukọ́kọ́kọ́ pé ọjà máa ń kankan ọ̀padà rí kọ́ máa ń kankan ọkọ̀ máa jánu kọ́ máa fánu wọ́n lọ má jù sẹ́nìkan tó máa tọ́ ambọ́sùpá ọlọ́run lọ́ má jù ọlọ́run ọba nìkan lọ́ má jù àwọn olóòtú ní gbogbo àwìn yìí tọ́ Khidir wọn ń ṣàlàyé fún Musa alayhi salam ó ní sọ di omi yẹn àti bí wọn lọ mọ̀ tí wọ́n yẹ kó yé ọ àbí òye ọ yẹ kó yé ọ yẹ kó yé ọ dàbí ìwọ náà tí wọ́n máa jánu kékeré ni <laughs> kí ni bẹ́ẹ̀ nu fíkì. àwọn ọdún kan mo kọ́ gbogbo fíkì ìtàn jókòó béèrè kan náà. sò ń gbà bá fọ́ béèrè kan tó ń la ẹ ṣe sùn fún mi díẹ̀ o kéṣe bí a ṣe sùúrù fún ọ dáadáa. so títí wákàtí márùn-ún wákàtí mẹ́fà wákàtí mẹ́ẹ̀ẹ́dógún àti ṣe sùúrù fún ọ tó bàbá yìí ẹ ọlọ ọmọgbọn bọ ní láti bo eléyìí túmọ̀ sí pé ẹjẹ́ aṣọra o nǹkan máa jẹ́ anu kọ́ máa fọ́ anu kọ́ máa pé kò sí irú ẹ̀rú ọlọ́run ọba nìkan ni kò sí. oníṣẹ́ ọlọ́kọ̀ di omi yẹn sáàni tìrì mẹ́sàkì ọ̀sẹ̀ ti àwọn ọmọ kẹtẹ́jẹ́ láyìn inú òkun làwọn ti fi ń ṣiṣẹ́ ìjọ fi ń wọ́n ọjọ́ wọn lọ́kọ̀ omi yẹn ọba kan wá wà ní ìlú yẹn tó ṣe rí pé gbogbo ọkọ̀ ojú omi ló máa ń gbọ̀ lọ́wọ́ àwọn ẹni tó ní ní jíjàgbà yọ ọ̀húnú kò lẹ́sẹ̀ fi ìhìnà tẹnugọ́sbà ó máa ń gba gbogbo ọkọ̀ omi lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n ní ní gbígbà ẹni tó jàgbà. So, àwọn wá fẹ́ láti fi ààrẹ la tó bá ti dàpà tó ní àlébù lára kò ní jẹ́ tọkọjú omi bó ti ṣe tuntun tó kó mú àwọn ẹ̀ṣọ́ ọba lójú débi pé wọ́n ja ọkọjú omi tiwọn lẹ́gbà nítorí pé olòṣì ni wọ́n aláìní ni wọ́n ọ̀rọ̀ tí wọ́n fi wọ́n jẹ náà ni. àlàyé ń tí o ṣe sùúrù fún lò tọ́ ó sì sọ bá lẹ́bi musa àrísọ́lá má bí mi léèrè pa kankan ṣáájú kí n tó ṣàlàyé fún ọ. ẹlẹ́ẹ̀kejì ọmọ tá a pa àwọn òbí rẹ̀ wọ́n jẹ́ ẹni rere ẹni ọlọ́run tí ń sin lọ́n dáadáa àwọn ọ̀fẹ́ ó wá jẹ́ kó ní ó kó ìdààmú bá àwọn òbí rẹ̀ tí ó padà wá jẹ́ sábàbí táwọn òbí ò fi wá fi ẹ̀sìn ọlọ́run ọba sílẹ̀ táwọn náà yàtọ̀ fẹ́ rí làwọn ṣe pa á láti sìn ara àlàyé tẹ̀lé ṣe sùúrù nù. sẹ́wárì òbí tẹ sọ pé abáwọn ṣiṣẹ́ amọ̀lé àgbóró àwọn eléyìí bàbá wọn jẹ́ ẹrú ẹrú ọlọ́run tó sì jẹ́ èèyàn dáadáa so bàbá yẹn ti gbé dúkìá kan pamọ́ fáwọn ọmọ nísàlẹ̀ lóhùn tí àwọn ọba tún ògiri ń ṣe táwọn fi bolé ńlá sí rí òjò ọmọ ọ̀rọ̀ òjò tí márùn ti ń títí tí ń fọ́n dálẹ̀ òun gan ni ó gbé pọ̀kú lójú ibi tí bàbá gbé dúkìá àwọn ọmọ nǹkan mẹ́sí níbo wá jẹ́ pé àwọn gbé wuli táwọn bá ti rí àmì pé kinní kan bẹ́nu lẹ̀ ó gbé kandíyàn. tẹ́lẹ̀ ìlàlàyé tí wọ́n mú sọ́mọ́ kí ló dé ànábì Musa ọ̀sọ́kùn fẹ́ wọlé tó ànábì Musa wọ́n fẹnu kọ́ ni ike mi mọ màdùláyé lónìí ìdínú tọ́lọ̀ ọba ẹlẹ́dàá fi lélẹ́yìí tó fi ṣèbá wípé ànábì Musa alayhi salam kí ní ànábì Musa nìkan gbogbo kálukú gbogbo kó wa ká lọ mọ àwọn ara wa ká má jẹ́ ẹni tó ṣe é pé àìmọ̀ àwọn ara ẹni yóò padà wá kó bá wa. ǹjẹ́ wọ́n fẹ́ fààyàn bí tí wọ́n fi mú ọ̀rọ̀ yìí wá òun náà ni pé ànábì Musa alayhi salam ó ṣe àbẹ̀wò sí Khidir alayhi salam Khidir kìí sànàbí ọlọ́run anabi Musa ńlá anabi ọlọ́run. anabi Musa alayhi salam ńlá anabi ọlọ́run. anabi musa bẹ Khidru wò ètò túmọ̀ sí pé àwọn ẹni rí ọyẹ kéèyàn máa bẹ̀ wọ́n wò ẹni rí ńlànàbì musa ẹni rí ọ̀nàní Khidru ẹni rí ó sàbẹ̀wò ẹni rí tẹ́ni rí tó bá dàbẹ̀wò ẹni rí rere ó ti bẹ̀ jáde ẹwà dúró rere tá a rí kọ́ lára àrẹ̀wòtá nàbì Musa tó ṣe sí Khidr alayhi salam ẹ̀wájúrú dáadáa tó ti bẹ̀ jáde tó ilé ìjẹba ọlọ́ni wasbir nafsaka ma'a alladhina yad'una rabbahum bilghadati wal 'ashi yuriduna wajha ọlọ́ni ṣe sùúrù ṣe sùúrù fẹ́mi rẹ̀ ń sùúrù níbi àti bẹ́ pẹ̀lú àwọn ẹni tó ń pe olúwa ẹlẹ́dàá wọn ní àfẹ̀mẹ́júmọ́ àti ní ìrọ̀lẹ́ ní àfẹ̀mẹ́júmọ́ àti ní ọwọ́ ọ̀sán ọ̀sán má rọ̀lẹ́ yuriduna wajha láwọn tó ṣe pé tí wọ́n gbà lérò òun náà lójú ọlọ́ọ̀ ojú ọlọ́ọ̀ ni wọ́n ń wá àwọn ẹni tí wọ́n ń pe ọlọ́ọ̀ báyìí. ṣe sùúrù pẹ̀lú wọn wọ́n ní àwọn fòkọ̀rọ̀ nínú sàhábà àwọn aláìní làwọn eléyìí nínú àwọn sàhábì ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá ń pè wá lọ sídìí ká ṣe sùúrù pẹ̀lú wọn ká ṣe sùúrù pẹ̀lú wọn wọn ànábì má múra rẹ̀ láàrin wọn wọn ànábì má lé wọn dànù nítorí pé àwọn kan ní àwọn kan ní ní. bílẹ̀ ayé ti ṣe rí nù ṣe sùúrù fún wa wọ́n pè torí pólóṣù ni wọ́n wọ́n mọ̀ wá pé kí nǹkan kan dà wọ́n àtàwọn pọ̀ àwọn gángan lẹ́ni rẹ àwọn gángan lẹ́ni tí ó ṣẹ́kù ẹ̀rọ sáwọn òfútù fẹ́ tẹ̀ ẹ̀rọ tó jẹ́ pé wọ́n fẹ́ súnmọ́ ni wọ́n lè kó lágbájá ń bẹ pẹ̀lú ànábì Muhammad sallallahu alayhi wa sallam kò sì dájú yóò gbọ́rọ̀ wọn sí ẹ̀sìn lójú méjèèjì gẹ́gẹ́ bí ọlọ́ọ̀lẹ́dàá bó ti ṣe ṣàfihàn àwọn sọ̀hábà yìí wípé àwọn ń tiwọn yad'una rabbahum wọ́n ń pẹ̀lú ẹlẹ́dàá wọn bil-ghadati wal-'ashi ní àfẹ̀mọ́júmọ́ wal-'ashi al-'ashi ọ̀nà lọ́sàn sí ìrọ̀lẹ́ àsìkò táwọn ti sọ láti gbọ́rọ̀. àti asr yuriduna ohun tí wọ́n fojú sùn tí wọ́n ń wá òun náà lójú ọlọ́run yìí ọlọ́run kọ́ wa ń bẹ̀ wípé ẹ̀yin náà ni ńlá ẹ̀yin ni rere gbọ́dọ̀ sáwọn aláìní gbọ́dọ̀ sáwọn ọwọ́ àwọn òtẹ́tí. àwọn ẹni tó yẹ pé wọ́n gẹ́gẹ́ bí àwọn ahlu sọfà nínú sahaba anabi sallallahu alayhi wa sallam ahlu làwọn ẹni tó ṣe pé ọwọ́ wọn ò tí ì tẹ́tí wọn ò tẹ́tí fún wọn láti àfi wọ́n wá fún wọn. tó àwọn eléyìí ọlọ́run sọ fún ànábì sallallahu alaihi wasallam kó ṣe sùúrù pẹ̀lú wọn má sá fún wọn má rí wọn sá. sọ ọ̀pọ̀lọpọ̀ lónìí àwọn ẹni tó yẹ pé wọn ò ń ṣe ẹni tó ní lọ títí tọ́lájẹ́ ẹni tí ń kọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀ nífẹ̀ẹ́ rí wọn tòsí ẹ máa lé wọn dànù ní irú wọn lọ́lọ́ ní káná bí ọmọ rà fún. nítorí pé ní táwọn ń wá òun náà lójú ọlọ́run gbogbo lílàkàkà wọn òun náà ní báwo ni nǹkan ṣe dá tí ó sọnù rí táwọn nínú ẹ̀sìn àwọn kìí ṣayé làwọn fojú sí kìí ṣe ilé ayé ni wọ́n wá ó ṣe sùúrù pẹ̀lú wọn. àwọn tẹ̀lé kọ wọ́n máa sábà fáyà yìí sẹ́ẹ̀. àwọn wàá sọ fún wọn pé tọ̀ríkọ̀ àwọn làwọn sọ àbàyàn tó fi jẹ́ pé ayọ̀ sọ̀kalẹ̀ ń pa tọ̀rí kọ́ àbálẹ̀bí alẹ́ ti kú kó tó di pé tọ̀rí kọ́ bẹ́ẹ̀ rí wọ́n àti èsè bèbí ọmọdé táwọn anábì kú ni wọ́n ṣe eléyìí dàbí o ti ṣe jẹ́ ń bẹ̀ ọ́ bá ń sọ anábì sallallahu alaihi wasallam kọ́mọ̀rì wọn sá kọ́mọ̀ ìyàrá rẹ̀ kú láàrin wọn torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá òun náà ni ó sì ṣírò fún kálukú ẹ má lé wọn o ẹ má lé wọn o ẹ má lé wọn o tẹ́ntì pé àwọn sàhábà dáwù yìí àwọn náà kà jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ wọ́n ní tẹ́tẹ́ ń ṣe sọlẹ́ ìjẹ́bù ti ṣe jẹ́ mọ́ ẹjẹ́ ń bì báyìí lónìí ọlọ́run bẹ́ẹ̀ lé dára là ń bẹ̀ ìlú àrùkọ rẹ̀ tó lọ́wọ́ wípé kọ́lọ́ ẹlẹ́dàá wa kó ṣàánú wa kó jẹ́ ká lè fi ẹ̀sìn wa mú dáadáa kó sì ràn wá lọ́wọ́ láti jẹ́ ẹni tó ṣe é pé àwọn alábàáṣe wa wọ́n jẹ́ ni rí ẹni tí ó máa fi wá mọ̀nà nígbà tá a bá sí lójú ọ̀nà àwọn tí ó máa ta wájú nígbà tá a bá fọ́nú fọ́ra ọlọ́run ẹlẹ́dàá wa gbàdúrà gbogbo wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant. أستغفرك وأتوب إليك ẹnitọ́ bá ní ìbéèrè kò sọ. wọ́n ní obìnrin tó ṣe pé wọn ò ti rọ́pò rẹ̀ mọ́ ó ti tó gbà díẹ̀ gbà ó ló lè dúró dà tí ó fi lọ́kọ mi yóò dẹ́sùn rẹ̀ kó wọn rọ́kọ máa o ó lè wá ṣe bẹ́ẹ̀ ń ṣe rí yà ló bá jẹ́ mùsùlùmí gidi o ẹ̀mọ̀kọ́ ẹni tí ó tẹ̀lé Islam tẹ́lẹ̀ náà wọ́n máa yarí máa lọ́ láwùjọ wa ni gbàtọ́ làwọn ẹlẹ́dàá sọ pé obìnrin tọkọ rẹ̀ bá kú yóò ṣe ìdá oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá láwùjọ wa àwọn olóṣù méjì pọ̀ àwọn ológunjọ wà so torí ẹ ẹni tọkọ rẹ̀ tó filẹ̀ tọ lọ tí wọn àrí má ṣe yọ wá sí ṣẹríà yọ dẹ́sùn pé wọn rọkọ má láti gbà báyìí àtijọ́ tó bá ti wá dẹ́sùn á máa wá ṣe sùúrù pé kóbìnrin ó ṣe sùúrù títí ọdún mẹ́rin tó bá wá ṣe sùúrù ọdún mẹ́rin tá a bá rí ìgbà náà lóbìnrin tó lè lọ lọ́kọ míì lẹ́yìn ìgbà tó bá ṣe ìdà yóò ṣe iddatul wafa ìdà pọ̀pọ̀ oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá tó bá jẹ́ pé inú oyún ló fi sí tó bá ti bímọ ìdà yẹn ti tán kò bá àyà kò bá àpẹ́ sòbí ètè sẹ́nu o wọ́n bá lọ́kọ ṣáájú bẹ́ẹ̀ àṣìṣe ńlá ni o gbọ́dọ̀ dán o o gbọ́dọ̀ lọ́kọ ṣáájú kó tó parí ìdá pọ́kọ kú ẹ̀yìn rẹ̀ ni ó ti ṣe ìdá tolóṣù o ẹ̀yìn ìgbà náà ni wọ́n á dọ́kọ̀ yóò ṣe ìdá oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ìdá yẹn òun pé a ti gbọ́ pọ́kọ kú ṣùgbọ́n ní ìsìn wọn á sọ pọ́kọ kú hukman lábẹ́ òfin ṣẹ̀ríyà ìgbà tá a gbúrò rẹ̀ fọ́dún mẹ́rin àwọn sọ pé kóbìnrin ó jókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ní ìsù sọ lẹ́yìn wá gba náà ó lè lọ lọ́kọ mi lẹ́yìn ìjẹba wọn náà ń sọ láti lẹ́yìn máàmù ṣùgbọ́n kó di pé àwọn bá tàṣáhùdù àwọn débi àṣọláàtì Ibrahimiyya àwọn á máa fura pé ẹni tí ń ṣe sọ láti fún àwọn yóò ti sálámà tipẹ́. òun sì ń de imam ni àmọ́ gbogbo ìgbà tó bá ti deléde imam awuyewuye máa sábà wà lórí ṣé imam yìí nínú tẹ̀síáhùdù wọn ṣé wọn ka as-salatu ibrahimiya àbí wọn ka àwọn alọ́fẹjọ́ sun ẹni tó jẹ́ imam gàgà pé báni balagbada sọ̀rọ̀ kì fun fún wa láǹfààní ká fi ka as-salatu ibrahimiya ni pé. nítawọn gbọ́ yìí nínú màlìkíyà òun náà ni pé kìí ṣe túláàsì ní káka ṣíṣe àsọláàtì fáànàbì sallallahu alaihi wasallam lórí sọláàtì. pàápàá tó bá jẹ́ pé ẹni tó ń tẹ̀lé màlìkíyà àgbọ́yé wọn nípa àsọláàtì Ibrahimiyya kìí ṣe túláàsì tó bá ti ṣe tàṣáwùdù rẹ débi ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu wọn lò lè sálámà. so gbogbo etí wọn fẹ́ fà kíkọ́ nítorí wọn fẹ́ máa da mọ́sálásí rú ọ̀n da mọ́sálásí rú ni torí pé lọ́dọ̀ tiẹ̀ olóde ni wọ́n kéwò lọ́mà. nítorí pé ń bẹ lákọọ́lẹ̀ lọ́dọ̀ tiwọn wípé tá a bá ti ṣe tàṣáwùdù débi ṣàhàdàtẹ́yì ó ti tó ìwọ́n wá ń sọ yí pé ìyẹn ní kí tá a bá ti ṣe tàṣáwùdù débi ashhadu an ilaha illallah wà ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ó ti tó ṣé débẹ̀ kọ́ sálámà ni tọ́ba wa ṣe jù bẹ́ẹ̀ lọ kò burú ńgbà wọn wá pé ó lè ṣe jù bẹ́ẹ̀ lọ kò sí pé ṣe sọ̀látùl ibrahimiyya lọ́dọ̀ malikiya kò sí ẹ lè lọ́wọ́ nù àrísàlà ẹ bá gbogbo tó ẹ lè sọ kó tó di pé sálámà kò sí sọ̀látùl ibrahimiyya nù ẹ. torí ẹ ló ṣe jẹ́ pé ìlọ pàkíyèsí ó túmọ̀ sí pé ìmáàmù yẹn àbẹ́ni tí ń deléde òun òun náà mọ̀ nípa pé súnà anabi sallallahu alaihi wasallam ó tọ́ka sí kọ́ra ẹ̀yà ní káṣí as-salatul ibrahimiyya ṣáájú kó tó di pa sàlámà. so àwọn ò sì gbà bẹ́ẹ̀ tó kí wọ́n lọ lọ bá wọn tálẹ́ ní tó sọ fún ọ pé dandan àfi tí ìmáàmù bá tó ṣe as-salatul ibrahimiyya ni wọ́n tó láǹfààní àti ṣe as-salatul ibrahimiyya sẹ́fọ̀n ti sálámà tiẹ̀ ní kọ́yákọ́yá ìwọ́sẹ̀ as-salatul ibrahimiyya tiẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ńgbà tó tún sáàdì ọlọ́run níbi tá lẹ́mìí kọ́ sáàdì ń bẹ̀ ìgbà náà ni kó tó sálámà ẹ̀ mú ní sí. lẹ́yìn ìjà bó ṣe jẹ́ alhamdulilayi ìgbà wo la kọ́kọ́ àkókò ṣé tó bá ní kété tákòókò rẹ̀ bá ti wọlé ní kété tákòókò rẹ̀ bá ti wọlé ká ṣe àyàfi tó bá jẹ́ sọ̀lẹ́t tí sẹ̀rí àfihàn wá kó àmọ́ ṣe náfìlà kan ṣáájú rẹ̀ fẹ́ni tó bá fẹ́ bí sọ̀lẹ́t ọ̀dọ́hùn á ṣe náfìlà rákà mẹ́rin níbẹ̀ tó ọwọ́ òdiwọ̀n àgbà tó fi ṣe náfìlà rákà mẹ́rin ó sì ń bẹ lákòókò àkókò bákan náà òfin tún fi hàn wá bayna kulli adhanayni salah láàrin gbogbo òpèpè méjì fún sọlá àyè àti ṣe sọlá ti wà ńbẹ̀ ètò túmọ̀ sí pé káìpé sọlá ti yẹn mọ́rìbì ni táà ní náfìlà kan pàtó tán ká ṣe ṣáájú rẹ̀ kápẹ́ ìṣáà ni táà ní náfìlà kan pàtó tán ká ṣe ṣáájú rẹ̀ ajẹ́pọ̀ fi òdiwọ̀n téèyàn lè ṣiṣẹ́ rákà méjì sílẹ̀. Si lẹ́yìn ìgbà tí wọ́n bá pèpè fún sọ̀láàt àdìsí kan tí wọ́n á sọ yìí pé tí wọ́n bá pèpè fún sọ̀láàt ẹ ní tètè máa ṣe ìkọ́mà nítorí pé ẹ̀ ń fi sọ̀láàt tẹ́ pé pé àwọn èèyàn ni tọ́ba ajẹ́ bẹ́ẹ̀ a sọ yìí pé sọ̀láàt zuhur lápèjúwe ó wọlé láago kan kù ṣẹ́jú mẹ́rìnlá ṣẹ́jú mẹ́rìnlá ti tó fẹ́ni tó fẹ́ wá mọ́ṣáláṣí ká ṣe ìkọ́mà láago mélòó láago kan kọ̀sọ́ di sọ láti aago kan o tó lásìkò kan ń bọ̀ tẹ́kọ́ àti ṣe ìkọ́mọ yẹn láago kan kú kọ́ta àsìkò kan ń bọ̀ táàsì ṣe sọ láti ògbóhùn yẹn láago kan lé ṣẹ́jú mẹ́wàá básìkò bá ti ń yí sí ìyẹn nípa ìkan ń dàdédé lọ àti ṣe kọ́mọ lára lásán ó láwọn nǹkan tá à ń wò tó wọn sọ fún ẹ pé sọ láti wọlé láago kan kú kọ́ta kẹrin wọn á lè kọ́ ọmọ làgbo méjì kú kọ́tà one hour fún kínní tálẹ̀ ń retí gan ti mú gbígbà sọ láti yẹn bọ̀ ànídìí ẹ̀dá rí tóbi ọ̀padà di táwọn bàbá náà ń ṣe ni pé sọ láti aago méjì náà bùkátà ẹ sì ti ṣe sọláàtì ẹ má ba àsìkò sọláàtì jẹ ẹni tó bá fẹ́ ṣe sọláàtì lákòókò àkókò wàá ṣe pẹ̀lú pọ̀wọ́ àwọn nǹkan kéékèèké hùn náà ló di ọ lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì ó ṣe béèrè nípa pé ọlọ́run béèrè pé ń bọ́lá ti rí súfí wọ́n ní àlò sófà ni ẹ̀rí kọ́ ẹ̀rí pé apàbùbà lásán súfì ẹni tí ń ṣe súfì nù sófà ó yàtọ̀ síra ọ̀kan ọ̀jọ̀ kan tẹ́lẹ̀ náà sẹ́yìn kó tún fi òbúkátà wọ́n fẹ́ dà láàmú àwọn òbúkátà láti máa bo làwọn ti rí mo rò pé torí pé nínú píríncípù sòfíìyà onípọ̀ gbọ́dọ̀ bí ṣéwù rẹ léèrè tí o bá jẹ́ pé èèyàn fẹ́ sórí ibú máa ń sa aláṣẹ́ ìkọ̀hù kẹ́yìfà wàlímà kẹ́yìfà wàlímà lẹ́yìn yóò fi ha abàdà wọ́n lẹ́ni tó bá bí ṣéwù rẹ léèrè ó pọ̀ lélẹ̀ tó á jẹ́ báyìí kí ló dé sílẹ̀ ìdíjọba wọn ní kò ní sóríire láéláé ìbéèrè lásán bá ẹ gbogbo béèrè ń béèrè pé ni wá wọ́n béèrè wò ọgbà torí ló ṣe pé ẹnìkan ò ní jẹ́ súfì ẹ kó ọgbòdòdó nù àfikọ́ gidi nítorí pé wọn lọ béèrè irú èèyàn abèrè ẹni tí a ní kọ́ má béèrè àwọn gan bàbá àsìnà nìyẹn torí ẹ̀ ọjà ìbò ṣe ẹ̀sùn fíkọ̀ túfàánì ẹ̀sùn ní ẹ̀ nílẹ̀ rí mọ́lídì ẹ̀sùn ká àyà kan <laughs> ẹ̀wọ̀n kọ́ àwọn sọ àyà yẹn kalẹ̀ fún tánàbí òfin gbọ́ yìí tó fi jẹ́ pé àwọn sọ àbá gbìyànjú rẹ̀ wọ́n ò olólùfẹ́ ànábì tó tara ànábì kówó jẹ kówó jẹ wọ́n fẹ́ kówó jọ kówó jẹ irọ́ lásán bídíà náà lànà bí gbé wáyé tóbi wá jẹ́ pé bídíà àbúkù lẹ́ ra gbálé ẹ̀tọ́ wa máa wẹ́rìí fúnrọ́ bàbá sì káyà alukurani fún wa gbogbo rádaràda kẹtẹkẹtẹ tí wọ́n ṣe wọ́n ní àwọn sábà wọn bá wí. torí rẹ̀ sáàdì ẹ̀wọ̀n tí ó fi hu eyín wọn ò rẹ́rìí mú wá fúnra mi bíi pé tọ̀rí kọ̀ bíi pé ẹ̀rí mọ́lì à irọ́ lásán ẹ rí i pé mọ́lìdì náà làwọn kiri yóò ṣe kọjá báyìí mọ́lìdì ta ni lẹ́bìrì ta torí ẹ wọ́n ní ẹni àlájọ jójú làjù àwọn ọ̀gá tó kọ́ wọn mọ́lìdì wọ́n fi mọ́lìdì sátidé tìkan àbí wọn fi sí ìlànà ní twenty fifth of December bó tilẹ̀ jẹ́ pé àwọn Jehovah àti àwọn Deeper àtàwọn sọ́ọ̀tì kan bíi mélòó wọ́n sọ pé kò sí tọ́jọ́ bí àdádálẹ̀ láìláì ah, lọ́lá àwọn kẹfẹ́rí náà túmọ̀ sí kìnnìkan àdádálẹ̀ tó bá tó kó kí wọn wò wọ́n sọ pé ọdún Christmas ó lè kó ẹ̀fẹ̀ fún ọ kí ni jẹ́ Christmas pé kò sí nínú bíbélì ah Christianity náà sí nínú bíbélì mo rò pé yé kìí ṣe pé kìí ṣe pé Christmas nìkan ni ò sí nínú bíbélì Christianity is not in the Bible tí lè bá yé wa níta bá ti mọ lórí irọ́ irọ́ náà ló náà jẹ́ ok ẹ táwọn ọ̀gá tó mú mọ́lídì ìta táwọn mú wa àwọn dá lórí ọjọ́ kan àwọn tó gbà lọ́wọ́ wọn tó gbọ́wọ́ wọ́n ṣe mọ́lídì ní ìjọba yìí wọ́n ti dé wọ́n ní round the clock kí ló dé wọ́n lè jojúmọ́ wọn bí ànàbì <laughs> tí àáfàá bá ṣe tiẹ̀ ọmọ kí ní o tún kéde tiẹ̀ ẹ̀ẹ́ bàbá làdáni òun náà tún kéde jọ mọ́lúdì tiẹ̀ ajínikírun òun náà tún kéde jọ mọ́lúdì tiẹ̀ agbálẹ̀ mọ́sálásí òun náà tún kéde jọ mọ́lúdì tiẹ̀ àwọn ìyá àdínì ìyá súnlẹ̀ la ilaha illallah àdádáni ibi máa pa ma táwọn ọmọ ọmọ rẹ̀ ní okùnlékún náà tó adúpẹ́ fọlọ́run tọ́lọ̀ ọba ògbádàn o tó bá wọn tí ò gbé bá wa bí súnà rẹ mọ́tara rẹ dànù kò sí bí okùn àwọn aládàádáalẹ̀ ti ṣe lè yí tó sẹ́ni tí ń tẹ̀lé súnà ò ní fi àlòkù ọ̀bẹ gé dànù nítorí pé rọ́ọ̀lù àwọn ń gbé ká kò sí torí tó náà ni anábì ni ọba kọ́ sí anábì ni ọba kọ́ sí wọ́n á sọ pé ọjọ́ tó bí anábì pàtàkì gan-an ó yẹ ká lè mójútó ọjọ́ tẹ́ kú náà pàtàkì gan ó ká lè mójútó àbẹ́ rí nǹkan mẹ́ ànábì ti lọ́jọ́ ọjọ́ tí wò ó kú ọ pàtàkì gan kọ́dé ìtìjọ́ tó kù kọ́ ọ fi tẹ̀rẹ́ sílẹ̀ rọ lásán ọjọ́ bó ti ṣe jẹ́ gàrí náà sẹ́mi pé wọ́n ti sóúnjẹ di wọ́n ti sọ di bread and butter by the time sẹ́yìn bá ń sọ pé kíní kan ọ̀dà kíní kan ọ̀dà ọ̀fẹ́ gbóúnjẹ lẹ́nu wa ni ìjẹ ìjẹ yìí náà sá ni sá ajá kí kálukú pèsè búrẹ́dì tí wọ́n máa jẹ nù sáré tí wọ́n máa jẹ dídọ́ gbẹ̀ndà kìyàm ẹbí ẹni tí sì sàdáadá lẹ̀kọ́ bí ẹbí ẹyin tẹ̀ ń náwó sí torí pé òun mọ̀ pé òun yín jẹ ni sàárẹ̀ yìí tí wọ́n sọ di koríko tí àwọn adábàá tí wọ́n ń jẹ ìníkọ́lọ́ méje kẹ́ ẹ kú sóko kó ẹ jẹ koríko torí pé ẹran dábò ní sàmì pàápàá lásìkò tá a wà ẹsẹ ẹran pásìkò ọgbẹlẹ ni gbogbo koríko jíjẹ ni so tọ́lọ̀ máa ti ní kẹ́yìn náà gbọ́n tẹ ẹ bọ́ mẹ́ni tí ń tú yín jẹ tẹ ẹ bọ́ ọmọ lọ́wọ́ à ẹ kú oríire náà. wọ́n ní tẹ́nìkan bá ń rajà lọ́dọ̀ èèyàn tó wàá sanwó lé tá a sì wá wá wá wá wá wá táàrí táwọn náà ń sìn wọ́n pé bọ́lá ti lè rí gan àrírí àti mẹ́nìkan tí ó kófìrí rẹ̀ rí dépò fún wọn mọ ibi tó ti wá owó rẹ̀ tó sì lé wọn akóka ẹgbẹ́ kan à ń fi wẹ́lọ̀ di sin àti rí báwo láti lè sọ wọ́n pẹ̀lú àlàyé pẹ́kú ń bẹ láti ṣe ṣe náà ni pé owó yẹn ó sì máa wà lọ́wọ́ wa lẹ́gbẹ̀ẹ́ ibìkan tá a kó sí. Si pẹ̀lú èrò pé gbogbo ìgbà tó lọ́nba ní kọ́ yọjú àsanwó rẹ̀ eléyìí pàtàkì. tí àwa náà bá ń bẹ̀rù pa lè kú bẹ́ẹ̀ sì jẹ́ pa ara ẹni tó lówó yìí a lè kú kalẹ̀ pé àyèbá àmọ́ ẹnìkan lè wá títí tá a fi wá já kan pátá porongodo nípa wíwá rẹ̀ owó yẹn á fi ṣe sàráà. ọlọ́run múládà rẹ̀ lọ bá ẹni tó gbàgbé rẹ̀ sọ́wọ́ wa torí àwọn ọ̀fẹ́ kó wàhálà lọ bọlọ lẹ́yìn jẹ́ bó ṣe jẹ́ wọn ní abdullahi ibn ubay ibn salul tọ́jú rasul munafiqin abẹnugan gbogbo munafiki agbanláyé ìgbà tó kú oríṣiríṣi ọrọ wa nípa ó ní ọmọ tọrọ. nígbà náà bí ọyọ̀ǹda ewu kan tí wọ́n fi wé agba múnáfíkì ńlára gbàtí ọrọ kan tó sọ pé ànábì ṣe ẹ̀ṣẹ̀ sọ̀látùl jánásà sí lára ṣé múnáfíkì ò ní tara bẹ́ẹ̀ kó rí kẹ́nu kò lè rí kò lè rí nítorí pé ìdájọ́ ilé ayé lásán lélẹ́yìn ànábì sallallahu ọmọ Abdullahi ló wá bá nàbì sallallahu alaihi wasallam kánàbì ọyọ̀ǹda fún un kó jẹ́ kó wọn bẹ̀ lórí nítorí pé àwọn àbàjẹ́ àti àìdá rẹ̀ ó ti gbógo jù ó sì ń wo kánàbì ọ̀padà pa láṣẹ pé kí wọ́n pa ni ṣùgbọ́n kò sẹ́ni tó lè pa wọn fẹ́ dárí jìn nítorí pé ń jẹ́ ọmọ tí máa ń ṣe dáadáa sóbì rẹ̀ jù òun ò ní lè ṣàfaradà ṣàmúmára fẹ́ni tó bá pa kó ọmọ wa wẹni tó pa bàbá òun kó wọ́n sì ń rìn lọ láyé ìwọ náà ò tí kù àmọ́ tó bá tèmi lẹ pa láṣẹ pé kí n pa ọ̀sá ní tòmítòmí títí kí n para mi. anabi sallallahu alaihi wasallam ni da'ahu fa inni akhafu an yuqala inna muhammadan yaqtulu ashaba sísílẹ̀ pẹ̀lú ń bà mí kọ́ mọ́ pé muhammadu ń pa àwọn sàábà rẹ̀ torí ìdájọ́ ta ayé yìí nù àwọn yẹn mọ̀ pé sàábé ni nǹkan àná ti sẹ́nu wọ́n ṣàfihàn pé sàábé làwọn ẹ̀bọ́n lọ́ọ̀ ní tí wọ́n fún àṣírí wọn tọ́lọ̀ ń tú àṣírí wọn tọ́lọ̀ ń tú fún anabi sallallahu alaihi wasallam láti mọ̀ pé lágbájá mùnáfíkì ni tàmẹ́dò mùnáfíkì ni bẹ́ẹ̀là mùnáfíkì ni àwọn ti kọ́ àwọn lọ́wọ́ kàdí. ìdájọ́ táyé kó tó di kókó anabi ni ẹ̀mẹ́jẹ̀ pa wọ́n mọ̀ pé muhammadu ń pa àwọn èèyàn rẹ̀ ìgbà tó tún kú náà ìdájọ́ táyé òun náà ní pé kí làwọn máa ń ṣe sókù mùsùlùmí ẹ ṣe fún un. kọ́nà tó wá bá àbí sallallahu alaihi wasallam wípé wala tusalli ala ahad minhum mata abada ọlọ́run tó ṣe sọlá ti sẹ́ni ká nínú wọn tó bá kú mọ́ a máa ṣe pé ń tọ́ da lànàbì ṣe ń bẹ̀ lọ́lọ́run bá wù ọlọ́run tẹ̀ ní àwọn ọgbọ́dọ̀ gbóòdì sáré wọn tọ́ba tán torí ẹ̀ ìdájọ́ ta yé lásán nù innal munafiqina fi ad-darki al-asfali mina an-nar wa lan tajida lahum nasira àwọn mùnáfìkì inú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà ni wọ́n máa bẹ inú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà jahannam ni wọ́n máa bẹ ò ní rí alárànṣe kan fún wa. tẹ́lẹ̀ ni àwa pé nítorí dájú ni pé mùnáfìkì tó bá fi lè kú lórí mùnáfìkì olórí ibu ńlá ni orí ibu tiẹ̀ gan ó ti ti Fíráúnà lọ. lèmọ́dá nítorí pé Fíráúnà kékeré pọ́nbélé lòun ojú kan làdá tiẹ̀ ni mùnáfìkì ńkọ́ ojú méjì وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون wọ́n bá pàdé mọ́mìnì wọ́n di mọ́mìnì tó bá pàdé káfíìrì ẹgbẹ́ wọn wọ́n ní nǹkan tó náà jọ ni wọ́n à ń sọ fún àwọn eléyìí ṣe yẹ̀yẹ́ lásán. ọlọ́run sọ pé nù sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà jahannama wọ́n wà nígbà tí ọlọ́run sọ pé anáàrò yà ọ̀rọ̀ ọdún náà àlẹ́ ìhà ọdún wà nù àṣeyà ọdún wà nù àṣeyà wàyà ọmọ tẹkọọ mu sàátù àdàkẹ́lù àlẹ́ fìràwọn àṣẹdẹ̀lẹ̀ àdàb. wọ́n ti ń fara fìràwọn àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ raná láti inú sàárè ni. ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndàlùkẹ́ a máa sọ pé ẹ fìràwọn àtàwọn èèyàn sínú ìyà tó le koko ìyà tó le koko ṣùgbọ́n mùnáfìkì wọ́n ní ọmọ abẹ́nú ìsàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà wọ́n sì mọ̀ pé ẹni tó wà níbi ìsàlẹ̀sàlẹ̀ nínú iná náà máa jojú ẹni tó wà lókè lọ. kọ́lọ̀ mẹ́jẹ àmà àtòkè àti sàlẹ̀ ọjọ́ ìbò ṣojú náà. sọ eléyìí tí wọ́n ṣe pé àwọn mùsùlùmí wọ́n gbìyànjú láti jẹ́ ẹni tó dúró ti ẹ̀sìn wa lódodo. kọ́mẹ́sì jẹ́ mùnáfìkì ẹni tó yẹ alágàbàǹgebè nídìí ẹ̀sìn aláìdúró déédéé nídìí tẹ̀lẹ́tà nàbì sallallahu alaihi wa sallam kéèyàn náà má bà padà di ọ̀kan nínú àwọn ẹni tí wọ́n máa bẹ́nu sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà ìwà burúkú yìí ó lè wà pẹ̀lú rẹ kọ́ mọ́fura ìwà burúkú yìí ó lè jẹun tó ń gbà lé tó ń soge tí wò sì mọ̀ ìwà amúnáfìkì máa ń sábà hàn látàrí àwọn àṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ ní sábà múni ma múnáfìkì so gbogbo bó bá tilẹ̀ wù kó rí mùsùlùmí yẹ kó gbìyànjú kó sì sojú kòkòrò láti rí i pé gbogbo ohun tí ọba mú kí inú rẹ kọ́ takòdé rẹ ò jìnnà sí tó bá jẹ́ mùsùlùmí lódodo jẹ́ hàn tí ò sì ṣe mùsùlùmí má jẹ́ ọ pamọ́ torí pé kọ́ ọmọ lọ jàǹbá àwọn mùsùlùmí táwọn ọmọ wa dù ọ láti bọ̀ ọ láti níjọ́ tó bá kú lérò pé mùsùlùmí ni ọ́ láì mọ̀ pé káfíń ni ọ́ ó léwu púpọ̀ irú wọn sì pọ̀ láwùjọ wa ẹni tí wọ́n á mọ́sálásí táwọn arò pé mùsùlùmí ni ṣùgbọ́n tó ṣe é pé ó tún jóye nídìí ológbò ni ó tún jóye nídìí ọ̀dọ̀ àwọn abọ́gibọ̀ ọ̀pẹ̀ àwọn olóòtà àwọn abọ́rẹ̀ àwọn eléégún àwọn olóró òtún lọ́ọ́ joyè ń gbogbo tó sì jójúṣe rẹ̀ tó gbọ́dọ̀ mójútó ń bẹ̀ jẹ tọmùlẹ́sì kí jù bá ń lọ tọ́lá tí yọ ìwọ ni yẹ à ń ka sọ à ń à ń tó ní o lè tó lọ́sọ̀ afẹ́kẹ́ àmọ́ pé tàbátì àdá ló ń ké lẹ́yìn fàtì àyò tí wọ́n ti jẹ́ alákọ̀ọ́ládá fún ọ ni gbogbo tí wọ́n ti rí ọmọ yẹlẹ́ náà ni torí pé bí mùnàfíkì ṣe rí nu wọ́n máa sábà ṣàfihàn ìrọ̀ òun nẹ́sẹ̀ wọlé ìkúrú náà lọ́hà ìlà kàlíìlà wọ́n máa ṣe kárí mi wọ́n ìrántí ọlọ́run nínú sọ láti wọn gan àfi níwọ̀nba àkókò àkókò bíntín torí ẹ̀já kíyèsára irú wọn náà ni. ó ń bá wọn ṣe kírísímásì ó bá wọn ṣe new year mùnáfìkì nìyẹn ó ní à ọlọ́run dákun wọn mọ̀ yọ wá lẹ́gbẹ́ à ọlọ́run dákun yà wá lẹ́gbẹ́ àdánù ẹgbẹ́ òfò ẹgbẹ́ oríbú ọlọ́run yà wá kó mi pátápátá àti ẹ̀wọ́ ọbẹ̀ rí tẹ́lẹ̀ náà. sọ ìwọ wọn káwọn òṣèré ọmọ fún ọ wọn náà tún ọlọ́run tó lọ mẹ́wù ìgbà ọdún gbogbo wa rẹ̀ létí ń bọ̀ yó àbá wọn ṣe o gbogbo àwọn mélòó àwọn kábìrì rẹ̀ tó wà ti wá dápọ̀ ọdún wa yó olóòtú agbọ́nú ọdún ọ̀yàwó ń tí o tó yà kọ́ ọmọ yín lọ. ọba torí àti màkókò wúlò ìranu erégbè ni mùsùlùmí ẹ bá wọn sọdún kèfèrí ọdún méjì lọlọ fà wá ọdún léyà àtọdún ìtúnu Ramadan bẹ́ẹ̀ ẹ̀yà àfọdún tí máa wá lọ́sọ̀ọ̀sẹ̀ tọ́lọ́ jùmọ̀ à mùsùlùmí làwọn ó ti ti pé àtàwọn ń gbé tó ń gbé wá bá wọn sọdún á ọdún wo gan wọn ṣe kò nítumà onítùmọ̀ náà ọdún abidjesu ẹgbọ́n nǹkan mọ̀ abidjesu ńgbà wọn bì kan lórí wọn ní ẹ̀yìn fifty twenty five ẹ̀ ń ṣe ọjọ́ abidjesu chọ́ọ̀tì abasina labasha Ethiopia àwọn sọ pé di January kún tó bí Jésù ìyá rẹ̀ ń sì ń ṣe wàhálà kábàárì wọn ò tí ì lọ lébọ̀ wọn rò pé yẹ ha so bẹ́ẹ̀ náà làwọn orthodox ní Eastern Europe tó fi dé Russia wọn ò tí ì bí Jésù rárá wọ́n sì bí wọ́n ti gbàgbé kó àwọn ṣàjọ̀dún rẹ̀ wọ́n mutí wọ́n jẹlẹ́dẹ̀ wọ́n ṣe zina àbẹ́ẹ̀kọ́ ọdún ya kọ́ tọ́ tó bá wá di January àwọn sì inú kéde ikú tọ ọdún tó àwọn sì fẹ́ pé kí ló dé tẹ́ ẹ̀ finú ponú ẹ̀ fi máa ran sọ̀kan kọjá tó gbà kan náà lẹ́ẹ̀ máa ṣe ọdún ẹbí jésù lọ́wọ́ ni olúwa sọ pé gbogbo ní tẹ́ bá ti mú tẹ́ ẹ mú tẹnu yín kò ló lórí òun náà níbo lóla ti sọ bẹ́ẹ̀ tó ń parọ́ ọmọlúwa láàrin gbogbo eléyìí ó yẹ kéèyàn máa dúpẹ́ fọlọ́ àdéhùn tó fi ṣe àwọn kèfèrí kò fi ṣe wá wàláhì ìdẹ̀ra lánìí ìdẹ̀ra ńlá oríde eléyìí ọ̀kan ní tó ń bọ̀ lọ́tún láyé o ọ̀kan ní tó ń bọ̀ lọ́tún láyé o sọ ara rẹ o bó ti sọ ara rẹ ń ta kọ̀ọ̀kan tó ọ̀bá wọn dára pọ̀ lẹ́yìn náà kí ni wọ́n bá tiẹ̀ wá jẹ́ pé wọ́n ń ṣe tí ń wú ọ lórí wọ́n ní kàlẹ́ndà kàlẹ́ndà tán kàlẹ́ndà bẹ̀rẹ̀ ẹ gbọ́dọ̀ kàlẹ́ndà tán kàlẹ́ndà bẹ̀rẹ̀ wọ́n tún wá mọ́ wá múra láǹgà alẹ́ àfa sẹ́wọ̀n kẹ́ntì ni àwọn báńgà náà ni tí wọ́n máa ń lọ tó wọn pé gbogbo ìyàbí rẹ mùsùlùmún mọ́mìnún. wọ́n sọ fún kíkiri kan lọ́lọ́gbọ́dọ̀ tí ó tí ẹ̀rù bá máa bá yàn lè jẹ́ pé tó ọ̀dà làwọn ará tó máa pàdé o. wọ́n láwọn ẹlòmíràn ti ṣe kú pa torí pé aláwọ̀ ìdúrà lọ àárẹ̀ títí ń tà ó yàtọ̀ síra wọn ẹlòmíràn rẹ̀ ti ọ̀fáriwo. wọ́n ṣe yin kiri burúkú ẹlòmíì jẹ́ ni wà lọ street by wọ́n tẹ̀sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run lọ́wọ́ gbogbo àlàáfíà rẹ̀ tún dàrú torí pàápọ̀ ẹ̀rí kọ́dún ọdún yà kọ́ ni ọdún òfò ọdún àdánù pé bí bọ́ǹbù à ń ṣe gbogbo nǹkan tí ò wúlò tí ò ní láárí ẹ̀rọ ti ń sọdún á ọlọ́lọ́mọ yìí kátó ọtí tó ti tà ńlẹ̀ torí ètò ti lọ ọlọ́lọ́mọ yìí tó ti wọ̀lú torí ètò ń bọ̀ oníkálukú sáfẹ́ rí i pé òun dára o ẹni títí máa mú gò méjì tẹ́lẹ̀ ọfẹ́ sọ di mẹ́fà kéènì láti new year eléyìí lọ ògòdè gbogbo òru ọ̀dáhùn yóò sùn wà o ariwo ni pé a ti fẹ́ wọ two thousand and twenty one a ti fẹ́ wọ two thousand and twenty one nkankan lórí oníwájú kan tóbi tóbi gbogbo àtàwọn ẹrú ọlọ́run yẹ fún oṣù oṣù tá a bá tiẹ̀ wá pín àwọn ọmọlẹ́yìn sọ́ọ̀tì àwọn ń ṣe bá a ṣe ẹ̀yìn mùsùlùmí ti jẹ́ wọ́n tún ní tàájúdù àbáwọ̀ two thousand and twenty one <laughs> subhanallah ẹnìkan bínú bóyá ìṣẹ̀lẹ̀ sọ pé kámẹ́sì sàájú nìjọ náà kámẹ́sà tẹ́lẹ̀ tuntun ọdún wò lọ́dún rẹ aláìmọ̀kan gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn kúnlẹ̀ kọjá hmm, àdéhùn ti wà ńlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí àwọn aládàádáálẹ̀ àwọn màmá màmá kálukọ́ múyàwó rẹ̀ jáde afẹ́ tọrọ wọ àsìkò ní ọdún gbogbo wa ni ẹgbẹ́rún ìwọ àtàwọn kéèké fèrèsé àdì nǹkan kan náà tó fi jẹ́ pé gbogbo yìí torí ká kíyè sára ó tún wá jẹ́ nínú tó tún bani lọ́kàn jẹ́ òun náà ní pé láwọn yebo míì tí wọ́n bá sọ pé ọdún àwọn kẹfẹ́ ń bọ̀ gbogbo wájú mọ́sálásí ìní ọmọ ọ̀rọ̀ kẹ̀kẹ́ tẹ́ni ń rajà tẹ́ni ti ń tajà níwájú mọ́sálásí kí ló sọ. Ah, parí ládá mọ́sálásí tubu ajá pé mọ́sálásí kò wá ní rí mú mi pété ní tọ́fẹ́ sí náà mùsùlùmí ọ̀rọ̀ ìwọlé àwọn tí ń tajà kírísímásì àtàwọn tí ń tajà new year àwọn ni ó di gbogbo ọ̀nà mọ́sálásí á àdúgbò fọlọ́pọ̀ ìṣe bẹ́ẹ̀ ńlẹ̀ yìí ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ àjẹpẹ́ ẹ̀ ẹ̀ tètè wọ́pọ̀ fi sí o kọ́ bá mú rárá rárá rárá ẹ bá bá kọjá mọ wọn fẹ ẹ tá a lọ agbálẹ títa lẹ sí òrò wọn ní sọ̀rọ̀ àdánù gbogbo wa jẹ pé gbogbo àbáwọn mọ́sálásí ibẹ̀ ni wọ́n pàtẹ kírísímàsì sí àti new year ah tí wọ́n bá nífura kọ́ ọmọ pábúrú ni ti ń ṣẹlẹ̀ yìí ó dájú pé nǹkan ṣe ìmánì rẹ̀ èyí tí wọ́n ń ṣe lọ́dún léyà gan àti túnú ramadan tó yẹ iwájú mọ́sálásí ìwé àwọn ṣọ́ọ̀pù ni wọ́n kọ́ lẹ̀ gẹ́gẹ́ ọlọ́gbà tẹ́mẹ́tajà ń bẹ́ẹ̀. ó ti ṣe iye èèyàn tí wọ́n ń rajà ló ẹ ọ̀rọ̀ tí wọ́n ń sin lọ. àwọn sọ mọ́sálásí di ilé ìtajà mọ́sálásí àwọn tó sì di ilẹ̀ àwọn tó mú gbogbo ọ̀rọ̀ lẹ́mà ẹ̀wọ́ wọ́n bọ̀ o ibi tó ti rà tó pé àwọn òbí mi وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم وقد gbéra àwọn yàrá yóò fi gbọ́ pé kí ni àwọn ará bàtà ni bàtà new year a'udhu billahi minash shaitani rajim wàhálà nǹkan ṣe gbogbo nǹkan yẹn ọ̀yọ́ pé bẹ́ẹ̀ ṣe bá mọ́ṣáláṣí ayé àbọ̀wọ́ ńlá ni ilé ọlọ́run ẹlẹ́dàá wa ẹ̀ mọ̀ ní táwọn ṣe ń bá ń fún ìkẹlẹ̀ fọlọ́run ẹlẹ́dàá wa ó kọjá bí táwọn lè ti lọ́kú lọ́lọ́. ẹgbọ́n tí anabi Muhammad sallallahu alaihi wasallam sọ pé tẹ bá tí ń ọjà rẹ nu mọ́ṣáláṣí ẹ sọ yìí pé ọlọ́run ní jẹ́ tata dèrè. nbẹ ní ìsínbọlá àti nítajà nu mọ́ṣáláṣí wọ́n tà dáadáa fain fáin torí ẹ ọjà tá à ń náyìn kọ́ ọ̀fẹ́ gbà ọ̀rẹ́ wá bì di gbogbo ẹlẹ́yìn ń bùkátà àtúnṣe. àwọn tẹ bá mọ̀ pé wọ́n lè gbọ́ wọ́n pa aláṣẹ ẹjẹ́ òde tí wọn lẹ́yìn bá ti sọ ẹ ti ṣe ń tọ́ yẹ kẹ́ ẹ ṣe àwọn gbọ́ wọn ò múṣẹ́ àwọn ní òròjọ́ wọn ju ọlọ́run àwọn ní òròjọ́ wọn ju ọlọ́run torí délé ká lọ bẹ̀rù ọlọ́run ọba gidigidi tẹ́ ẹ̀ bá ti pọ́n mọ́ṣáláṣí lé síbẹ̀ sí lè fọkàn sí lọ́nù rẹ̀ bẹ́ẹ̀ máa wò bí ìgbà tẹ́ wá ṣeré ni kò ní nítumọ̀ àwọn bíṣọ̀pù wọn kọ́lẹ̀ rẹ́gẹ́dẹ́ nǹkan sẹ́ńtọ́ gbà fífi wá jẹ́ pé ẹ gbà pé tẹ bá wọn wá ju mọ́ṣáláṣí lẹ́ ta ṣètọ́ni ẹ̀wọ̀n tó tọ́ dánwò táwọn àti kó lọ ṣọ́ọ̀pù àwọn òní ta ọ ṣètọ́ni bóòlù àti ẹ̀sìn fẹ́ pè gan ju bọ́lọ̀ ń ṣe pé lọ ẹni ẹ̀kọ́ a'udhu billahi minash shaitani rajim wọ́n ní à ń bẹ̀rẹ̀ àwọn ìsanwó ẹ̀tún gbọ̀ǹkìlọ̀ wọ́n ìsanwó bóòlù àyè ṣe ní gbárùn-ún àyọ̀ gbárùn ọlọ́run sì ṣe àwọn ṣọ́ọ̀bù wa lẹ àbúrò sọ pé má sanwó sanwó gbàgbà ṣọ́ọ̀bù lọ́dọ̀ àwọn tó ní ṣọ́ọ̀bù yóò tẹ̀ dé lò ó tún lọ síwájú ilé ìjẹ́bù ti ṣe jẹ́mi wáyé ọjọ́ júmọ́ a ọjọ́ ọdún ní fáwọn mùsùlùmí kọ́ ọwọ́ ti sàlẹ̀ àpàtì rẹ òsíntọ́ kan pẹ̀lú pẹ́ẹ́nìkan new year o ọlọ́mọ new year tó ṣe òun o torí kọjá júmọ́ a kò sì gba abisẹ́ rẹ lọ tóra ti rí sáfù kan kọjá báyìí jimmy tó kọjá ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀lọ́bíṣẹ́ o tálẹ̀ fẹ́ fi tiyín jọ wọ́tọ́ tán ra ń tajà rẹ jẹ́jẹ́ ọ̀rọ̀ lónìí ọjọ́ kírísímásì new year náà ní tó ń bọ̀ njúmọ́ o mọ́tàwó ibi iṣẹ́ rẹ ní kò gbà lọ o tóra ti di pásítọ̀ júmọ́ akú dẹ̀dẹ̀ máa gba ibi tó ti lọ sí júmọ́ àlọ́ tó bá tún ti parí júmọ́ padà sí sẹ́ẹ̀rẹ̀ àti ọlọ́run فإذا قضيت الصلاة فانتشروا في الأرض níbi kan béèrè lọ́dọ̀ إمام Malik ọjọ́ tó ń الله àlè كل bí sẹ́ kí ló fẹ́ mú ọlọ́ bọ́lá fẹ́ lọ gbọ̀nà ọdọ́ tún mùsùlùmí. àwọn àǹbá kẹfẹ́rì sọdún sí pé kọ̀ọ̀sẹ̀ dìgbà tí wọn náà bá rí ewúrẹ́ tọrọ orúkọ wọn náà lè máa bá wọn sọdún lọ́nà oríṣiríṣi wọn ní sọ́ọ̀rì àfa àti tọ́wọ́ bẹ̀rẹ̀ lọ́la ọ̀la ọ̀la kí kí ló sọ kí ló ẹ tó fi lè sọ̀rọ̀ ok lẹni tí wọn gbọ́ ọdún bẹ́ẹ̀ lónìí lọrọ ẹ gbọrọ alọ wọn rẹ wá sálọ rẹ ọ̀rẹ́ alákòóbá gbàbí lọ bàbá sì ríbi gbà lọ gbà ọkọ rẹ lọ òjò ti dá ti pẹ́ lọkùnlọkọ lọ́mọ́kọ́ àwọn máa bá káfíìrì kan sọdún ọmọ sára rẹ dànù ọlọ́mọdé. ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mbẹ́ mùsùlùmí ni ọ̀láyà àwọn kẹfìrí sí àyà ní pẹ̀lú kófòrò tí wọ́n ń ṣe. àwọn òfin àyín kékin ni àwọn àwọn àbẹ̀rẹ̀ ẹ̀yin lẹ́yìn máa kọ̀ọ̀kan wọn. wọ́n tún gbẹ́rẹ̀ lé ọlọ́fẹ́ nìkan ọ̀yà máa gbé èèyàn wa máa ṣe béèrè ìbéèrè ọmọ kọ béèrè ẹni tó bá gbóúnjẹ fún yẹn nǹkan ẹni tó bá ṣe kìnnìkà ẹn bàbá ṣàlàyé fún wa pé àwọn olùmọ̀ Islam wọ́n ní tí ẹ bá máa jọ bùnra yín lẹ́bùn tẹ́lẹ̀ ṣáájú kọ́dún wọn tó dé kò burú tí wọ́n bá bùn ọ ní nǹkan kan torí kí wọ́n sọdún kọ́ gbà lópin ìgbà tí ọba ti yapa sínú tí wọ́n máa bùn ọ tẹ́lẹ̀ májàmú kínní kejì tí ó sì sí ẹran tí wọ́n pa nítorí ọdún bẹ́ẹ̀ nítorí ẹran tán pa nítorí ọdún kọ́dà àwọn ọba àdàpọ̀ lọ kọ́dà pé lè máàmù lọ́ba àwọn pa ó ti wá bẹ́ẹ̀ máa uhilla bihi li tí wọ́n pa láti ṣe àgbéga nǹkan mìíràn tó yàtọ̀ sí Allah. nítorí di eléyìí báyìí ẹ jẹ́ ká mójútó ẹ̀sìn wa o ẹ̀mẹ́jì ọwọ́ á di pé á kú lórí pé àtẹ̀lé tọ́lọ̀ wọn wá gbé wa dìde ńjọ́ gbẹ̀ndàkúyàmà ní gbèǹde àwọn alágídí àwọn ń fẹ́ ẹnu ààyè àti ṣàtúnṣe ọ̀wá ní sima abẹ́lẹ́ ọba ẹlẹ́dàá wa fáwọn kèfèrí nǹkan tí wọ́n ń ṣe kúfùrù látàrí àìmọ̀ àbí látàrí pààmà orí àánú náà la fẹ́ kú sí kọ́lọ́ ẹlẹ́dàá kọ́bá wa náà fi wọ́n mànà kó fi wọ́n mànà wá sí dẹ́sì Islam táwọn náà ṣe Islam kó tó di wọ́n kú kúrò láyé ń bí mùsùlùmí tó ń sì jẹ́ pé ó ń hùwà fọ́jú tí ń bá àwọn kèfèrí kópa nínú ọdún wa ọlọ́ba àdàpọ̀ àti Islam ọlọ́run bá wa dá padà sí ti islam ọlọ́run bá wa dá padà sí ti islam mùsùlùmí tó ẹ pé lójú dúdú olódo ló òun máa wò pé a máa sọ̀rọ̀ wọn gbogbo ọlọ́rọ̀ máa kíní kan àbí òye àwọn náà àzálẹ̀ pé àwọn náà òjò ń da láàmú o kọ́dà gan ó ti ń ṣe ó ti ń ta bíọ́bíọ́ ní àyíká àti di kẹfẹ́rí kọ́lọ́ ń sànù wa o kọ́lọ́ mọ́ yàrá ń kẹfẹ́rí tọ́lọ́fin ọlọ́run sọ pé ẹni tí ò bá lè pe kẹfẹ́rí ń kẹfẹ́rí tí ń fi ẹnu tún tí wọ́n ń ṣe tí ń fi ń tún ṣe tí ń wò pé tí wọ́n ń ṣe náà burú ó ń tìǹdì kẹfẹ́rẹ́ irú rẹ̀ sì pọ̀ láwùjọ Yorùbá ìbàjẹ́ bàjẹ́ bàjẹ́ bí ṣe ń bẹ láàrin àwọn bàbá màmá lọ́wọ́ láàrin àwọn ọ̀dọ́ ọlọ́run lọ́mọ máa ń tẹ́ fi àwọn mùsùlùmí o yóò tún máa tíra láti búrọ́ọ̀ṣì etí kẹfẹ́rẹ́ ń ṣe pé ah, àbí òye ní ti kálukú rò pé yóò pé o ìní ń ṣe àbẹ́ ìgbọ́rọ̀ ọ̀rọ̀ mẹ́rin ti ọ̀là ọ̀rọ̀ àwọn kèfèrí àwùjọ bíi lẹ́ẹ̀ torí di eléyìí tọ́kàn fi lọ́ọ́ wíwèé kúwì lórí rédíò pé kọ́dà tó ń gbà mí àwọn babaláwo lè wọ àlùjánnà sáájú àwọn mùsùlùmí à àlùjánnà ó pélé ẹ̀wọ̀n ti pè museum ọ̀dà nǹkan kan mà ọ̀dà nǹkan kan mà irọ́ burúkú pé kí ni ká ẹ̀sìn ọ̀fàjà ọ̀lẹ́ bó ti ṣe jẹ́jà rẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta. أستغفرك وأتوب إليك